فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah fún salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lóbẹ̀ ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó kóṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àti àwọn mùsùlùmí tí wọ́n ń gbé owó kalẹ̀ tẹ́ tó fi ń gbọ́ ohun wa àsìkò yìí kọ́lọ̀ jẹ́ kí wọ́n kájọ jèrè láyé inú sàárè àtijọ́ gbéǹde alkiyama kó fi wá ṣe kò ń gẹ ulẹ̀ látùlẹ̀ kọ́dìr eléyìí tí gbogbo ayé tá ń kó gba àwọn àdúrà wa kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá ẹ̀yẹn rúṣin ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ a tún ti dé ní òru òní pẹ̀lú àwọn ọ̀kan ọ̀jọ̀kan ètò wa láti ilé ẹ̀kọ́ muflihun ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdullah abdulkareem tí ó kà fún wa bismillah. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhal إذا ناجيتم الرسول فقدموا بين يدي جواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم أأشفقتم أن تقدموا بين يدي جواكم صدقات ؟ فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà ló jẹ́ kó gbàgbé ìmọ̀ láìláì ẹ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa ní abdulsalam abdulrahman bismillah. qala rasulullah sallallahu alayhi wa sallam sibabu muslimi fusuq wa qitaluhu kufrun rawahu bukhari wa muslim translation the prophet of allah peace be upon him said abusing a muslim is an act of disobedience to allah while fighting him is tantamount to disbelief transmitted by bukhari and muslim. Lessons from the Hadith. Islam falls at abusing Muslims. 2. Islam forbids fighting among Muslims. Ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀. Ẹ̀yin arúsìn Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe ń wà òru Lailatul Qadr. Ẹ mọ́mọ́ jẹ́ ká sinmi ká tó máa lékún níbẹ̀ lọ́hùn. Ká máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ ká sì máa bẹ lọ́hùn orílẹ̀-èdè wa Nàìjíríà. Kọ́lọ́n kó mọ́mọ́ jù ó dàrú kó máa bá ní tòó ètò ààbò lórílẹ̀-èdè yìí kọ́lọ́n kó bá lè dáwọ́lé kó máa fi sọ rẹ̀ sọ ẹnìkọ̀ọ̀kan wa kó máa fi ebi pa wá nínú ìlú yìí kó sì máa bá ní ṣe àlámọ̀rí wa nírọ̀rùn kó máa bá ní tọ́ àwọn adarí wa sọ́nà kó dẹ̀ fi ìfẹ́ àwa tá a jẹ́ mẹ̀kúnnù kó fi sí wọn lẹ́mìí kó sọ wọn níbi ìmọ̀ tara ẹni nìkan tó bá rí bẹ́ẹ̀ ìta ń sọ ọ lọ náà ni àmọ́ ló tó dé kílù lè jà náà àwọn fẹ́ẹ̀rẹ̀ wo láàmà ṣe tí ó jẹ́ ká wọ àlùjánnà eléyìí lápá kẹta tafsiri pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ibo la ti fẹ́ gbé lónìí a fẹ́ gbé níbi sákíyù lùmọ̀ sákíyù àlùmọ̀ àsára aṣẹ́ olóore tó fẹ́ ká mójútó òun ni mímọ̀ fún àwọn èèyàn lómi mu mímọ̀ pèsè omi fún àwọn èèyàn ìpele yìí kó sínú ó pọ̀ alákọ̀ọ́kọ́ nínú tó kó sínú òun ni kí mùsùlùmí kọ̀ọ̀kan kó gbìyànjú láti gbẹ́ omi bọ́yọ́ gbẹ́ kànga bọ́yọ́ ṣètò bọ́ọ̀hù léyìí tó já sí wípé gbogbo àwọn èèyàn wọ́n lè máa ṣe àǹfààní níbi omi yìí gbogbo alámọ̀ wípé kọ̀sẹ́ni tó lè lólé ayé láì rí omi téèyàn bá tiẹ̀ ní ọ̀bùn lówó òun ò fẹ́ wẹ̀ òun ò fẹ́ fọṣọ yóò sábòbe yóò sì jẹun àṣekáwa mùsùlùmí tọ́lọ̀ ń bẹ́jẹ́ ọ̀là fún àbáwa tá à ń rò pé àwa náà tí ìlówó lọ́pọ̀ ṣùgbọ́n alágbára ká gbẹ́kànga ara aṣẹ́ tá a fi lè rálùjẹ́ dẹ̀wọ̀ ẹ máa gbẹ́kànga fáwọn ibi táwọn èèyàn ti nídìí kànga ẹ gbẹ́kànga fáwọn mọ́sálásí ẹ wo léèwé tó jẹ́ pọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tí wọn lágbára àti gbẹ́kànga ẹ gbẹ́kànga fún wọn káwọn ọmọ wọn ọmọ rómi sàlùwàlà kí wọ́n ọmọ rómi lòdìlé ẹ̀gbin kí wọ́n ọmọ rómi mu ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ irú iṣẹ́ olóore yìí ara ń tààbà nínú àlìjànnà ni bákan náà lẹ́yìn tọ́já sí wípé òbí yín ti kú àbọ́mọ ìyá yín kan ti kú tẹ́yìn náà wá ń rò pé nífẹ̀ẹ́ wọn ara ń tẹ́ ẹ lè ṣe òun ni kẹ́ ẹ gbẹ́ kànga tàbí kẹ́ ẹ gbẹ́ bọ́ọ̀hò ẹ̀spọ́nṣọ̀ rẹ̀ kọ́jẹ́ pẹ́ ní lẹ́ẹ̀kọ́wó lé lórí pẹ̀lú àníyàn pé gbogbo ìgbà táwọn èèyàn ti mu omi tí wọ́n ń fomi fọṣọ tí wọ́n ń lo omi fún àwọn nǹkan tá a máa ń lò ó fún kí ládàá rẹ̀ ọmọ bá ẹni ti kú eléyìí ló wà ìlànà sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ju ka máa sọ pé ìyẹ́ fúnra ayé lẹ́wà ń ro àmàlà bẹ́ẹ̀ gbá jẹ fúnra ayé lẹ́wà ń ṣeré trading by bàtà ẹni bá wá tọ́jà àmàlà àṣù méjì tọ́jẹ̀rán méjì yóò fún two thousand ẹ ti gbowó ìdánwò yín báwọn ẹ lọ gbẹ́ kànga fókù yín tó ti kú iye ọdún táwọn èèyàn bá fi ń gun kànga yìí bẹ́ẹ̀ ni ládọ́ọ̀mọ̀ bá òkú yìí ẹ wá jẹ́ àwọ̀ àdíìsì sàbí pàtàkì sáàdù gbọ́dọ̀ ìbáàdà kọ́lọ̀ ń bá ní yọrí sí wọn èyí tí ìmọ̀ ẹ̀mọ́ wa dàn sááyí tí wọ́n gbà wá níbi tí àáfàá wa ti ń sọ wípé kúlìtù rọ̀sù Rasulullah iná ummi matat ó nìrẹ̀ ànábì ìyá mi ṣaláìsí ni afa atasaddaq anha ṣé mo lè ṣe sàárà fún kọ́lá náà ànábì ní ni ìyá rẹ̀ tó kú ò lè ṣe sàárà fún ó lóun wá béèrè pé kúlìtù fàáyù sọdákọ́tì afdol sàárà wo ni wọ́n ànábì rògbò lóore jù jọba ẹ̀já wo àdìsí ká sọ́pọ̀ mọ́ àdífẹ́ Abu Huraira èyí tó wà ní sọ̀rọ̀ Muslim tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó ní ìdámọ́ tàbínú ádámọ̀ ẹ̀kọ́tọ̀ àmàlúú ìlà min salasin adẹ́bì ní pé èèyàn bá ti lè kú iṣẹ́ eré rẹ̀ ti dáwọ́ dúró kò sí iṣẹ́ eré kankan tí ọlọ́mọ bá mọ́ àfi nǹkan mẹ́ta nínú nǹkan mẹ́ta yẹn òun lọmọ eré tó kù fi sáyé tí ń ṣàdúrà fóbi rẹ̀ ọmọ eré kèéfẹ́ kan lọ́dún lọ́mọ eré máa rántí òbí ẹ̀ jojúmọ́ ní ọmọ ṣàdúrà fóbi ẹ̀ tó ti kú ara ẹ̀ náà ni ìmọ̀ tí ń ṣàǹfààní ilé yóò tafa òbí ìmọ̀ tí ń ṣàǹfààní tó kù gangan ti kó àwọn èèyàn lẹ̀ kó tó di pó kú ò láyé ẹlẹ́kẹta tó wá kàn wá tá a fẹ́ sopọ̀ mọ́ àdífi sáàdù gbọ́dọ̀ òbáàdà òun náà ni sọ́dákọ̀ tí ń jàrí yàkè àdébí àsálàm clear rẹ̀ ó dẹ̀ fún ní adjective tó fi qualify rẹ̀ kèé ṣe gbogbo sàárà náà lọ́dá afókù púpọ̀ jù kò sí sàárà àti láàdá rẹ̀ ò lè bókù ṣùgbọ́n láàdá kékeré àti láàdá ńlá èwo làwa náà fẹ́ àdọ́bí ní sọ́dá kọ̀tẹ́ jàríyàtẹ̀ sàárà tó jẹ́ pé láàdá rẹ̀ ń sàn tí ò lè dáwọ́ dúró jọ kan tí ò lè dáwọ́ dúró lọ́sẹ̀ kan ìlàsẹ́ máa ń sọ fẹ́yìn aráàlú ẹgbẹ́ sì yíyé ẹgbọ́n tọ́lọ̀ àtàdẹ́bí rẹ̀ sọ yé ìwọ́tọ́ ọlọ́ọ̀fẹ́ ṣe sàárà fókù rẹ̀ o sì dín àkà o dín àkà àmì sọ pé ládó òdìbò kù tó bá jẹ́ pákà ló dín ọ̀gbà náírà kan lọ́wọ́ àwọn èèyàn àwọn tó dìdí àkà wọ́n sì jẹ àkà ọgbà ládá ládá ọ̀bọ̀ òkú lóòótọ́ tí wọ́n bá jẹ àkà láàárọ̀ tẹ́bi bá ti pa wọ́n rọ̀lẹ́ ládá ti tán wóró adúdú owó tó fi ra èrè tó fi dé kà ó fẹ́ lọ ra àgé kó kó mọ́sálásí wọ́n yí oṣù tí wọ́n fi lo àgé àbí ọdún ó fẹ́ lọ ra ẹbí kòkó mọ́sálásí sàárà tí ládàá rẹ̀ ò ní tètè tán tí ó ní everlasting reward òun náà ni a ṣe fókù èwo lọ́wọ́ á lóore jù nínú gbogbo sàárà tá a lè ṣe fún òkú òun ni sákìlù lìmọ̀ ẹsẹ̀ tó báwọn èèyàn ó ṣe máa bomi pẹ̀lú kẹgbẹ́ kànga àbí kẹgbẹ́ bọ́ọ̀ ẹlẹgbẹ́ kànga ọgọ́rùn-ún fòkù yìí pàápàá ilé múnú owó òkú tó kù gan fi ilẹ̀ tẹ́yìn tẹ́ ẹyẹ bá ti fẹ́nu kò ká tó pín ogún yìí ẹ jẹ́ ká gbẹ́kàn ga ayé báyìí nínú tí bàbá wa àbí ìyá wa fi ilẹ̀ ẹ wo àdìsí sáàdù ìyá rẹ̀ ló kù lọ́wọ́ àlọ́ bàdàn wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó nírè òjíṣẹ́ ọlọ́run ìyá mi kú ṣé mo lè ṣe sàárà fún ànábì ní bẹ́ẹ̀ ni bàbá mi kú bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi kú bẹ́ẹ̀ ni ọmọ mi ọlọ́run fàáyù sọ́dákọ́tì afdol sàárà wo ló lóore jù tó yẹ kí n ṣe ànábì ní sákìyù lìmọ̀ lọ ṣètò àti fún àwọn èèyàn lómi mu àṣetá àbálágbára akágbẹ́ kànga àlágbára akágbẹ́ bọ́ọ̀ náà kò sí tó burú kọjá sí wípé orí pé inú ẹ̀rùn láwà àwọn èèyàn nídìí omi ọba ara báàgì pé ọwọ́ tẹ ẹyọ kan ọba ní káwọn ọmọ sùkúù máa gbà wájú lé kọjá ọba láwọn ọmọ tó bá ti kọjá ó ká bó fi ọ̀tà tútù náà bá bu omi yẹn nínú wọn bá dùn gbogbo bíbá àwọn ọmọ yẹn náà ṣe ń dùn látara apó fún wọn lómi ládàá rẹ náà lọ́mọ bókù torí náà àwa mùsùlùmí ara ń ta lè ṣe tá a fi wà lùjẹ́ náà òun ni ká ṣètò báwọn èèyàn ó ṣe máa rí omi mu ìyẹn la fẹ́ ń sọ fáwọn tó ń darí ìlú náà nínú tó yẹ kíjọba kọ̀ọ̀kan yálà èèyàn jẹ́ kánsílọ̀ ó chairman èèyàn jẹ́ sẹ́nétọ̀ ọjọ́ dọ̀rẹ́bù àbọ̀jẹ́ gómìnà àbọ̀jẹ́ president àbáwọn pò tọ́jẹ́ pé kálukú yìí ti ní allocation ara ń tọ́ yẹ kẹ́ ẹ náà fowó òlu ṣe òwò ní sákìlì mọ́ ẹ ṣètò báwọn èèyàn ò ṣe ní dààmú fún mi ọlọ́run ló ń ṣètò omi kí wá kẹ́ni ìgbìyànjú díẹ̀ òjò tí ń rọ̀ bí ṣe ń wọnú lẹ́hún omi òun náà láàmú rí mo padà tí wá kẹ́ni pé àdúgbò yìí omi wà bẹ ẹgbẹ́ kànga fún wọn ẹ tètè kan omi àdúgbò yìí àfi kẹ́ ẹ fún wọn èló fi gbẹ́ bọ́ọ̀hò tá a bá lè máa ṣerú àwọn iṣẹ́ olóore báyìí individuals wa náà káwa náà tó kú ẹ jẹ́ ká fi ṣe eré lẹ̀ tá a lọ máa dé bá níwájú ọlọ́run kọ́lọ́n kó sì wá lọ máa lè jẹ́ náà àáfà lára tá a fi wà lè jẹ́ náà tọ́lábòlẹ̀ ẹ̀yìn náà fi mímọ́ wáyìmọ̀ eléyìí tí yóò wúlò tí yóò ṣe àǹfààní àṣebáṣe lọ wámọ̀ tá à ń kún àwọn ọmọ wa lọ́wọ́ kan máa wámọ̀ tá à ń náwó lórí wíwáyìmọ̀ òdìdí iṣẹ́ àlùjẹ́ náà òun ni ẹ̀gbọ́n tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ nínú àdìsí àdẹ́bí ni máa ní rọ́jù ní yẹ́sùlùkù tọ̀rí ikọ̀ fi ilman abẹ́ rẹ̀ nìkan tó wá sí pé wọ́n ń gba ojú ọ̀nà kan ojú ọ̀nà yẹn ló ń gbà láti lọ máa fi wá ìmọ̀ ìlà sáhàlà lọ́wù sọ ojú ọ̀nà di ojú ọ̀nà tí yóò fi lọ ara ṣé àlùjá náà ní ká máa wá mọ̀ ká sọ àwọn ọmọ alójú kòkòrò kan lọ máa wá mọ̀ ara pa ń wá mọ̀ à ń gbìyànjú mọ̀ à ń náwó lórí mọ̀ ara tí ó mọ̀ wá wọ àlùjá náà ni àáfà lára tí ó tó jẹ́ ká wọ àlùjá náà òun ni ìmọ̀ sàlùwàlá lọ́pọ̀lọpọ̀ tá a bá ti wá ń sàlùwàlá tán ká máa fi sọ̀lá àtúràkà àtẹ̀yìn ìkúnlẹ̀ òṣọ́ hadithi ànábì sallallahu alaihi wasallam ó ní bá tawadda'a fa ahsana al-wudu ẹni tó bá sàlùwàlà tó ṣe dáadáa lẹ́yìn ìgbà náà thumma salla rak'atayn ó wá kírun rákà méjì yaqbalu alayhima bi qalbi tọ́kàn rẹ̀ wà bẹ́ẹ̀ mọ́jẹ̀bù nìyẹn èèyàn sàlùwàlà ó wá kí náfìlà rákà méjì lẹ́ni tọ́kàn rẹ̀ kúrò ẹni bẹ́ẹ̀ kan wọ àlìjànnà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àtọ̀ máa tẹ̀síwájú ní part four part three òun la parí lórí àmọ́ ló tó dé kí ló lè jáde àwọn ẹsẹ̀ tí ó jà wọ àlìjànnà ilé ẹ̀kọ́ muflehun high school àwọn ọ̀dọ́sọ onígbòwò ẹ̀tọ́ admission lọ́wọ́ nílé ẹ̀kọ́ wa ní muflehun bákan náà mazili muflehin alislami admission lọ́wọ́ bẹ́ẹ̀ náà ẹ lè fẹ́ pè wá mọ̀ kó sórí ẹ̀rọ zero eight zero five six one five three zero títí òru ọ̀làtàmù àpàdé Rasheed Hashim Abu Anas asalaamu alaykum wa rahmatulahi wa